padà sórí ètò yìí Ojúmọ́ Ire ìlera tí yín òun ni ìwàhálà tiwa ìgbádùn yín gan òun ló jẹ wá lógún ìdí nìyẹn tó yẹ pé a fi máa ń mú ètò lóríṣiríṣi lọ́lọ́kan òjọ̀kan wá sí orí ètò yín ní Ojúmọ́ ẹ ní Ojúmọ́ Ire ní Orísun ẹ láti à ń sọ nípa ikùn stomach ẹ láti yànnàná ẹ pẹ̀lú arábìnrin wa Abọ́sẹ̀dé Ọlọ́run ẹ̀sán Fóyèkẹ́ Inaọlájí lórúkọ tèmi ẹ jẹ́ ká máa tẹ̀síwájú gẹ́gẹ́ bí a ṣe ń bá lọ ibi tá a bá dé lẹ́ẹ̀kan òun náà ní pé à ń sọ nípa fibroid a tún sọ nípa ọ̀rá àwa ń wo ìyàtọ̀ wo nítorí pé ikùn tí a bá máa mọ̀ nípa fibroid wọ́n á ní ikùn wú àbí wọ́n parọ́ mà tẹ bá tún sọ nípa ọ̀rá tẹ yìí wọ́n á ní ikùn wú so a láti mọ ìyàtọ̀ tó wà lára ọ̀rá yìí àti fibroid ṣùgbọ́n arábìnrin mi ò ní jẹ́ kí a sọ púpọ̀ lórí fibroid torí mo fẹ́ kí òye ikùn yìí kó yé àwọn èèyàn ẹ jẹ́ ká sáré lọ sí eléyìí pé ọ̀nà wo gan la ṣe lè mú ọ̀rá yìí kó má ṣẹlẹ̀ nínú ikùn nítorí pé sọ pé nínú ẹ̀ lóríṣiríṣi àìsàn ló máa ń dúró sí tó sì máa ń ṣe àkóbá fún gbogbo ẹ̀yà ara wa tó kù ọ̀nà owó la fi lè gbà láti má jẹ́ kí ọ̀rá kó tiẹ̀ ṣẹlẹ̀ sí wa ìkẹn èyí ẹ sọ pé e nímà ẹlẹ́ẹ̀kejì ọ̀nà owó la tún wá lè gbà ńgbà tó ti wá ṣe wá kí ọ̀rá yìí kúrò lára wa. ẹ ṣe olóòtú ọ̀nà tá a lè gbà kí ọ̀rá kó má bo gbogbo inú wa àbí kó má jẹ́ ká tóbi ju bó ṣe yẹ lọ ni pé ká máa ṣe exercise kì í ṣe ká máa sáré gbàgbé eré ìdárayá eré ìdárayá hmm. láti ìletò kan sí ibì kan so á jẹ́ kí àwọn ọ̀rá yìí kí wọ́n kúrò nínú ara omi á lọ láyé tiẹ̀ ẹ̀jẹ̀ náà á lọ láyé tiẹ̀ ká jẹun tó dára lákòókò ní gbogbo ìgbà ẹ jẹ́ ká kọ́ bá a ṣe ń fi epo pupa sebẹ̀ ká bá dẹ̀ ń lo epo pupa yìí láti fi sebẹ̀ ká má máa gbà. Ah, okay nítorí pé tá a bá ti gba àwọn nǹkan tó máa ṣara lóore tó wà nínú epo ó ti fún hmm. ẹlòmíì máa gba epo débi pé ó máa fún fún kò ní àǹfààní kankan tó fẹ́ ṣe mọ́ ẹ̀yin ẹ máa wo tá bá wà ní ìlú wa tá bá fẹ́ ṣe ìrẹsì ọ̀fadà ẹ máa ṣàkíyèsí pé wọn kì í gbá epo ẹ̀ wọ́n kàn máa gbélé náà kó gbóná díẹ̀ wọ́n á wá data sí ẹ máa wojú ata yẹn bó ṣe máa rí nígbà tí wọ́n bá ṣe tán ẹ jẹ́ ká kọ́ bí a ṣe ń fi epo pupa ṣe oúnjẹ kò ní fi ààyè gba ọ̀rá láàyè láti gbàkóso gbogbo àlàáfíà ara wa tá bá ní ká máa lo òróró tó bá pọ̀ jù ó máa fún ọ̀rá láàyè láti máa gbilẹ̀ sí hmm. kì í ṣe pé ká má jẹ ni mò ń sọ ṣùgbọ́n ká má jẹ kó máa pọ̀ jù àpọ̀jù gbogbo nǹkan láyé yìí kò ṣara lóore kò dáa rárá ká máa jẹ ní ìwọ̀ntúnwọ̀nsì ṣùgbọ́n a fẹ́ dín dòdò a fẹ́ dín ẹja a fẹ́ dín ẹran ẹ jẹ́ ká máa kọ́ bá a ṣe ń lo epo gbogbo ẹ̀ díndín díndín náà ni ṣá. ṣá ẹ jẹ́ ká máa kọ́ bá a ṣe ń lo epo olóòtú ẹ wá wò àwọn nǹkan tá à ń dín yìí kò ṣe àwọn ọmọ kéékèèké lóore o hmm. nítorí inú wọn àwọn àgbàlagbà náà ló wúlò fún àwọn ọmọ kéékèèké tá a fẹ́ kí ọjọ́ alẹ́ wọn dalẹ́ tá a fẹ́ kẹ́mi wọn gùn tá a fẹ́ kí inú kó máa yọ wọ́n lẹ́nu wọ́n nínú ọmọ mi ń kún wọ́n nínú mi ń kún wọ́n ní wọn tiẹ̀ mọ nǹkan tó ń ṣe téèyàn bá jẹun tọ́mọ bá jẹun tí ò bá digest inú ẹ̀ máa kù oúnjẹ yẹn máa gbòdì nínú ẹ̀ ó lè ṣeé ṣe kó bẹ̀rẹ̀ sí ní lọ sílé ìgbọ̀nsẹ̀ ọmọ míì gan ò tiẹ̀ nílè lọ lé ìgbọ̀nsẹ̀ a máa wá yí lọ a máa yí bọ̀ nígbà tó ń tó wà nínú yẹn tí ò bá lọ lẹ̀. ẹ jẹ́ ká ṣàkíyèsí àwọn oúnjẹ tá à ń jẹ pàápàá jùlọ láyé tá a wà yìí irú àwọn oúnjẹ tá à ń fáwọn ọmọ wa jẹ nítorí túláàsì iṣẹ́ ìjọba ọ̀pọ̀lọpọ̀ òbí ni ò lè dúró nílé ṣe oúnjẹ fọmọ mọ́ ọmọ mi gan wọn ò lè sọ fún pé gba owó kékeré yìí kó lọ fi ra oúnjẹ lọ́dọ̀ yàrá gbẹ́jà kan kó so oúnjẹ hmm, dáadáa hmm. wọn ò ní ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ ká ronú ara wa wò irú àwọn nǹkan wo là ń fáwọn ọmọ wa jẹ tẹ́ bá délé ìwòsàn nísìnyí ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún hypertension Hmm. cancer diabetes hmm. oríṣiríṣi àwọn àìsàn tá a lè ń sọ inú yìí ló ti ń jáde wá kí làwọn nǹkan tá à ń jẹ àwọn nǹkan tá à ń mu tó ń ṣokùnfà àwọn nǹkan yìí ẹ jẹ́ ká wò bí àìmọye ọdún sẹ́yìn mọ́ àwọn oúnjẹ kan wà tó jẹ́ pé àwọn màmá wa tán bá dín ata tán bá fi irú sí i tí wọ́n dín ata tán tí wọ́n bá ṣe ìrẹsì tán bá gbé síwájú ọmọ báyìí tayọ̀tayọ̀ lọ́mọ náà máa fi jẹ́ hmm. a wá mu ọ̀pọ̀lọpọ̀ omi omi inú àmù là ń mu. bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n nísìnyí àmú omi inú àmù mọ́. omi inú ọ̀rá. omi inú ọ̀rá là ń mu hmm. kò tí wọ́n mọ níwọ̀nba. àtomi inú ke. àtomi inú ke hmm. tó ti dì. òun la máa gbé síwájú àwọn ọmọ yìí pé kí wọ́n máa mu omi tó dẹ̀ tutù púpọ̀ tá à ń jẹ́ kó máa mu ìkòsára wọn lóore nígbà tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní mu omi tútù yìí àtomi ara àtẹ̀jẹ̀ ara gbogbo ẹ̀ ló máa dúró sójú kan náà oh. nígbà tí omi ara àtẹ̀jẹ̀ ara tí ò bá lọ bó ṣe yẹ kó lọ àwọn àìsàn àìfojúrí á wọlé ṣe mọ̀ pé tómi bá lọ lára tẹ́jẹ̀ bá lọ lára àwọn ìdọ̀tí tó wà nínú ara á fọ gbogbo ẹ̀ jáde èyí tó máa lọ sílé ìgbọ̀nsẹ̀ èyí tó máa lọ sílé ìtọ̀ á wà ń bẹ̀ tá a bá làágùn àwọn omi míì máa sun jáde hmm. lára wa láwọn omi tí ò da nínú ara hmm. ṣùgbọ́n nígbà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ òbí nìsín ọjà goslow ni tí wọn bá rí ìtòjì búlọ́ọ̀kù tó tutù tí agbára wọn ò ní ká nínú òun ni wọ́n máa fáwọn ọmọ wọn mu àtàwọn àwọn nǹkan ìmọ̀mọ́rọ̀ ìmíì tí ò yẹ ká máa fún ọmọ jẹ òun ni wọ́n máa fún ọmọ jẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn kọ́tà dẹ̀ ń fún àwọn ọmọ yìí jẹ ààrà ọjọ́ ọ̀la tó dára fún wọn. bẹ́ẹ̀ni. òun ló máa ń jẹ́ káwọn àìsàn tí a ò tiẹ̀ kà sí àwọn àìsàn tá a ò fojú rí kó ṣe ọmọ ọmọ tí ò jọ ọmọ ọdún márùn lọ ó ti mọ ṣe ń gbé oúnjẹ sínú microwaves hmm. kò dẹ̀ ní ìbò hmm. ó kàn máa gbé sínú ẹ̀ bẹ́ẹ̀ ni tó bá ti gbóná ó máa jẹ ọmọ mi tó bá lọ iléèwé tó bá dé á kàn sínú fridge oúnjẹ tó bá ti bá ń bẹ̀ ó máa gbé á bẹ̀rẹ̀ sí ní jẹ tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ iṣẹ́ pàtàkì wà lọ́wọ́ àwa òbí láti ṣe nítorí ọjọ́ ọ̀la àwọn ọmọ wa pàápàá jùlọ fún ọ̀pọ̀lọpọ̀ àìsàn tó wà níta ní ìsinyìí nígbà tá àti bẹ̀rẹ̀ sí ní jẹ àwọn nǹkan yìí rà ní títì rà ní bus stop rà káàkiri àwọn àìsàn oríṣiríṣi yóò sí níta. Hmm. lótìtọ́ oníkálukú ló ń ṣòwò wípé kóun lè jèrè ṣùgbọ́n àlàáfíà wa ló ṣe kókó. bẹ́ẹ̀ni eh, ẹni tí kò bá ní àlàáfíà tó bá ní gba owó ńlé ṣé kò ní ná sí. a máa bẹ̀ lọ́hùn káyọ̀ kówó lọ kálàáfíà dé ni. ọlọ́run kó ṣàánú fún wa kó má jẹ́ kí àìsàn tí yóò fi wá sójú kan náà kó má ṣe wá láṣẹ ọlọ́run olódùmarè olóòótọ́ ẹ gbìyànjú ẹ tiẹ̀ ṣe gan ṣùgbọ́n mo tiẹ̀ fẹ́ fẹ́ léyìí kún ọ̀rọ̀ yín mo rọ́mọ kan bàbẹ́ ó fún ní gbá ó fún láwo nínú mọ́tò ó ti ọmọ yẹn bí ó ṣe gbogbo ẹ̀ then ó sì tẹ̀kan ká má tún fún ní nǹkan jẹ mọ́ lẹ́yìn tó ti jẹ nígbà tá a ti mọ̀ ẹ́ pé ó ń ṣe kí ni ó ń bì à ń fẹ́ tọ́jú ọmọ níṣẹ́ àwọn oríṣiríṣi la tún gbé sílẹ̀ ṣe mọ̀ pé ọmọ yẹn pàpà wá land sí hospital nítorí pé àwa tó yẹ pé à ń tọ́jú ọmọ á ti fi nǹkan míì tí ò yẹ ká fi bà wọ́n jẹ́ á ti fi bà wọ́n jẹ́ bó ṣe ń ra gúdúgudì ló ń ra gùdùgùdù bó ṣe ń ra gùdùgùdù ló ń ra kàtàkàtà mi ò fẹ́ máa dárúkọ nítorí pé mi ò ní polówó ọjà fún iléeṣẹ́ kankan ẹ̀yin náà mọ àwọn nǹkan tí ẹ̀ ń rà oríṣiríṣi súwìtì oríṣiríṣi wọ́n á ròyìn pé a fi ń tọ́jú ọmọ ṣùgbọ́n a fi ń pa kódà mi ò ní sọ fún yín pé ọ̀pọ̀lọpọ̀ ìjẹkújẹ yìí ló ti gbàgbára lọ́wọ́ ọmọkùnrin. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni tí àwọn òbí wọn ò dẹ̀ mọ̀ nǹkan kan tó ti gbàgbára lọ́wọ́ ọmọkùnrin ọmọkùnrin tán bí wọ́n ti wọ́n ti bàjẹ́ wọ́n ti fi gúdúgudù oríṣiríṣi láti kékeré wọ́n ti fi ba ọmọ yìí jẹ́ ó ti wá gbàgbára lọ́wọ́ ẹ̀ ńgbà tó dàgbà ìyá ń sáré bàbá ń sáré ọmọ náà ò gbádùn ayé ẹ̀ nítorí pé kò lè ṣe bó ṣe yẹ kí ọmọkùnrin ṣe ẹ ṣé o inú mi dùn lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ká tún wà wò báyìí inú tà ń sọ nípa ẹ̀ yìí àwọn kan sọ pé ooru inú ooru inú ooru inú ooru inú yìí wọ́n ní tó bá dé ó lè fa kéèyàn kó yìí kọ̀yàn kéèyàn ṣubú wọ́n ní ooru inú ni kí là ń pè lóru inú kí ló fà á inú ló ti ń jẹ jáde wá. ẹ ṣe olóòtú ṣé àmọ́ pé inú gangan fúnra rẹ̀ kò ó ń wọ̀m ni inú òtútù hmm. ó bọ́dẹ̀ ṣe yẹ kó máa wọ́ọ̀mù nìyẹn ohun tí mò ń sọ ni pé inú ògbóná rẹpẹtẹ hmm. ṣùgbọ́n nígbà tá a bá tún wá ń lo tá a bá tún wá ń jẹ àwọn nǹkan tí ò ṣara lóore sí inú ṣe rí bó ṣe wá rárá ń lọ wọ́rọ́wọ́rọ́ yẹn á wá gbóná kọjá bó ṣe yẹ wọ́n á ní ooru inú wáyé tó ooru inú bá wáyé ó lè jẹ́ kó yí kọ́yàn Hmm. ó lè jẹ́ kọ́mọ mi gan kó kàn dákú lójijì kọ́ má mọ nǹkan tó ṣe nígbà tí inú yẹn tó bá ti gbóná sódì ṣẹ́mu gbogbo nǹkan tí ọlọ́run dá láti èékánná ẹsẹ̀ títí dé irun orí ọlọ́run mú gbogbo ẹ̀ papọ̀ mọ́ra wọn ni hmm. ṣùgbọ́n inú yìí ọ̀nà tí ọlọ́run gbà dá ó yàtọ̀ púpọ̀ nítorí ẹrù tí ọlọ́run kó sí inú kò sí lẹ́sẹ̀ bẹ́ẹ̀ ni kò sí lápá inú ọlọ́run kó oríṣiríṣi nǹkan sí tó dẹ̀ tó wà fún ìwúlò àti ìdàgbàsókè àwọn ọmọ èèyàn ẹ mà ṣeun lọ́pọ̀lọpọ̀ mò ń gbádùn yín mo mọ̀ pé bí mo ṣe ń gbádùn yín tí mò ń tẹ̀wò mo tẹ́tí bẹ̀lẹ̀ jẹ ni bẹ́ẹ̀ náà àwọn ará lé tí wọ́n ń wò wá lọ́wọ́lọ́wọ́ wọ́n ń gbádùn wa wọn ò fẹ́ kẹ́ ẹ dákẹ́ mọ́ ṣùgbọ́n àròjọ mú so ní okùn à ń padà bọ̀ ẹ jẹ́ ká sáré dókè lọ́hùn